sọ pé àní sùúrù fún Lizzy ẹni yẹn ló mọ ó ti pẹ́ tó ti ń tro gbogbo rọ́bìṣì tó mọ̀ tro à ń wo ni kó má dà ní pé yàn ló ń gbèjè èèyàn à ń wò kó má dà ní pé ẹran máa ní Lizzy kan náà fi ń wá kinní kàwé òdẹ ráyè àtẹ̀sọ́ sí kàmbí Lizzy ò lè bú Fọlá wàláì Fọlá gan ajáde tiẹ̀ ó lè ó wá ń lérí bó máa gbé bàbá ẹ̀ ó máa gbé yẹ̀ síta Sálíù lórúkọ tí bàbá ń jẹ́ àtìyá kí ló kàn wá ẹjọ́ ta ló gbé fọ́tò ìyá tiẹ̀ síta àti bàbá ẹ̀ Lizzy you are a bully o ò lè bully Fọlá bó ṣe bully Tóyìn Abraham you are a bully you are nothing but a bully àwa ì support ẹ rí ká torí ẹ tán mo dẹ̀ regret pé mo support ẹ rí boss lady ẹ káàárọ̀ abẹ́rẹ́ Lizzy bó ṣe ń ṣẹ̀rù bá yín ni ó halẹ̀ mo níwèrè omi ẹ tó ń bá pò mo dẹ̀ ti sọ fún Lizzy ìgbà tèmi àti ẹ̀ ń sọ̀rọ̀ tó ló fẹ́ ṣe ṣòfò boss lady mo ní Lizzy mo ní yí ọwọ́ ẹ sọ́hùn <laughs> wàláì Lizzy tí n bá sọ fún ẹ bọ́ síta mo sì ní proof lọ́wọ́ o mo ní Lizzy yí ọwọ́ ẹ̀ sọ̀hún sọ̀rọ̀sọ̀rọ̀ ní boss lady ìwọ péré ń celebrity wo wàá dọ̀tí ara ẹ̀ yamayama jákàjákà tí ẹ máa bọ́ fọ́ ó wá halẹ̀ wọ́n gá hmm. Adébísí adébísí jọ ń pín owó ọjọ́ ń pín owó ni wọn ṣe ni má jọ pín owó ó ti believe pé tóun bá ń darúkọ mọ́ mi <laughs> first lady first lady máa sá lọ <laughs> látọdún wo ìdọ́ǹtẹ̀ nóbi today èmi ló fẹ́ búyà mi sí tó máa jọ mí lójú ó ò tí ì rí nǹkan tó ṣe fún ìyá tèmi tán lórí social media táwọn ò dákẹ́ ni mélòó lè rẹ gan ṣóò náà ò mọ ṣe ṣe ló ń ṣe kátakátá ló ń ṣe bí àgéré àgéré tó fẹ́ yí ẹ̀ ṣubú ọ̀gbẹ́ni ṣọ́ ara ẹ o kó o lè mọ̀ pé mo wà fún líì involve wọn ṣe jẹ́ o mọ̀ láàárọ̀ ìtọ́rẹ́ mi ò ráyè ṣó nísìn nísìn nísìn nísìn o ti understand o kéré sí boss lady ó nà ẹ pa lánàá nà wọn ìgbójú síta fún ẹ o ìwọ tó gbójú síta ó yẹ sọ fún ẹ sọ winner fún mi ó nà ẹ pa lánàá o wá ń play voice àwa tá a lórí social media a kì í ṣe dídìrín bó ṣe ń play voice yẹn mo ti sọ fún mọ́mì mi kan UK mo ní voice eléyìí irọ́ ni ó ti já pọ̀ mọ́ra wọn ó ti gé ó ti ṣe yánmayànmó ti edit ẹ̀ go and get a life orúkọ ẹ ti bàjẹ́ kò sí nǹkan tá a fẹ́ fọ orúkọ ẹ ṣe ń bí go and get a life mo lọ sí Nàìjíríà bó lórí burúkú bó ṣe lóun bọ̀ lálàgbọ̀n nìyẹn ó ṣe wá bá mi lálàgbọ̀n ó lóun bọ ó ní bàbá ọba tí ń bọ bẹ́ẹ̀ náà tún bá mi bẹ̀ wọ́n bá mi bẹ̀ àwọn tó bẹ̀ tó mẹ́ta mo ní why èèyàn mi tí mo nífẹ̀ẹ́ tó jẹ́ gbọ́ mi gan mo kí fún wọn ni pé kí ló tẹ ṣe ń bá mi bẹ̀ Lizzy kò fẹ́ dá fún Lizzy ni Lizzy tó o bá mọ àwọn ọlọ́pàá Nàìjíríà mi ò sí lára wo mo tún ń bọ̀ láìpẹ́ kò yẹ kí n sọ ó yẹ kí n fi ṣòkú òru mo tún ń bọ̀ láìpẹ́ èmi wà lára àwọn tó sọ ẹ ti forúkọ wọn lẹ̀ airport àbí kò má bọ́lẹ̀ má kọjá o ma àwọn tán má múlẹ̀ airport ni àwọn tán ṣe fraud torí mo bu ẹ ìwọ tó ń búyàn lórí social media o tiẹ̀ ní case o ní case boss lady ẹ ní kí ló sọ lánàá mo ń gbọ́ ẹ̀yin flaggy ti ẹ̀yin flaggy group ó yá iṣẹ́ bẹ̀rẹ̀ mú wò pa ah, èwèrè mà ti di speaker ó mà ti finally finally di speaker <laughs> ó ti di block. talele dorcas ten lizzy two ṣé lizzy gbé two gan tó bá ẹ ti ẹ̀ fún ní one point eh, one and a half tàbí <laughs> one kankan. <laughs> oh my god ẹ káàárọ̀ mi ni pé kúrò bí torí mò ń lọ bì kan ó dà ní pé mo sì ní ten minutes tí mo tún lè lò sí ẹ wò mo gbé fóònù dání tí mo fi ń wo aago <laughs> ó padà tẹ̀ ẹ́ àgbèjẹ àwọn èèyàn kan understand wa ni àgbèjà Lizzy àkó Lizzy jẹ àgbèjẹ kò sẹ́nibọ́dì tó gbèjẹ àmọ́ gbà táwa ń ṣe ṣòfò ṣe náà ni ẹ wọ́n o ẹ bọ́sì lady ó ṣe patranto kínní kan o òun àtẹniyẹn jọ wá ja èèyàn wá gbẹnu sí pé òun gbèjẹ nìyẹn inú ẹ rò náà èèyàn náà máa ṣe bí ẹni pé kínní kò kàn wá náà so bó ṣe jẹ́ nìyẹn kò sẹ́ni tó gbèjẹ kò mọ̀jà ájà bó ṣe ń bú bọ́sì lady ló ń pèèyàn kan lélẹ́ gbolóbò ló ń pèèyàn kan ní orí bẹ́ túkẹ́túkẹ́ èèyàn mélòó ló fẹ́ bàjà ṣáwọn tó wá ń dárúkọ ṣé gbogbo wọn gbúdọ̀ wà máa bẹ ìjà kí tiẹ̀ máa ta ni èèyàn mélòó ò mọ ṣó o ṣe kó ṣì dànù làwáànù àbí kí lórúkọ bọ̀dá tó ń jorí ẹja làwáànù tí ẹ máa ti bá ẹ kẹ ṣé ò nẹ́bí ni làwáànù ṣé ò lẹ́bí ṣé ò lára ni àtẹnujẹ́dẹ̀ bá tiẹ̀ jẹ́ ayọ̀ wo ló wá rí nínú ìgbéyàwó yìí Lizzy tó fẹ́ kí ló fún ẹ láyọ̀ tó wà pẹ̀lú fọlá àwọn ìyàwó tó kù ṣé ojú ẹ rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ọjọ́ tí mo ti rí ẹ tó sùn sílẹ̀ tí Lizzy ti ń ṣe ṣòlì ẹ lórí mo ti mọ̀ pé ó ti tán fún ẹ ìwọ ni kọ́kọ́ ni obìnrin máa kọ́kọ́ ràn lọ́wọ́ inú ìgbéyàwó ẹnì kọ́kọ́ la ti rí pé yẹ̀sì obìnrin ló lówó tó ń tọ́jú ilé kí ló dé tẹnu òkọ́rọ̀ tó wá di dìndìnrìn ó dẹ̀ lọ́ọ̀ fọfọlá ju Lizzy lọ èmi bá ẹ sọ̀rọ̀ rí kọ́ńfàmù ní apáti wèrè bọ̀bọ́ yìí nífẹ̀ẹ́ fọlá àmọ́ bí Lizzy ṣe wá sólókùn bíi ẹran nígbà tí mò ń bá tí mò tí mò ń gbèjà Lizzy mo sọ fún ẹ eh, bọ̀bọ̀ yẹn kí la lè fi díù pẹ̀lú Fọlá kò rí nǹkan kan mú sílẹ̀ ó ní ẹ wò ó hmm, ọmọdé ló ń ṣe kinní kan ó lọ́ọ̀vù gé yẹn kí ni problem ẹ gbogbo ẹni tó gbèjẹ náà ibi ló fi san fún wọn ta ló fẹ́ gbèjẹ tẹ́lẹ̀ tí ò bá ṣe pé wọ́n ná ambulance rọ̀ọ̀ṣẹ́ lọ hospital later la rí pé rọ́ọ̀ ni kò sí ambulance kankan tó rọ̀ọ̀ṣẹ́ lọ anywhere go and get a life go and get a life ìwọ ló máa ló ló ló máa rẹ́yàn kan tó ṣe monetization tó wá bú ẹ torí monetization ìwọ́dẹ ló kọ́kọ́ fa wèrè lọ́yàn kírò ẹ máa lẹ̀ mọ́ boss lady pé wàá dì pẹ̀lú ẹ̀ nǹkan tó máa ṣe fún irú ẹ òwe ìwọ lórúkọ nu ayé náà orúkọ ẹ ti ó ti dìdàkudà ó ti dàkísà wọ́n ti ń tẹ̀ mọ́lẹ̀ wọ́n ti ń kọjá lórí orúkọ ẹ̀ orúkọ rádaràda èmi àwa bímọ ń sì máa wá sọ ní Lizzy kí ló ń jẹ́ bẹ́ẹ̀ Lizzy. Ah, ah. a sì gbọ́kun Elizabeth àwọn òun ṣe Lizzy èwo ni Lizzy òun á hùwà bíi Lizzy òun á hùwà rádaràda ìwà rédèrèdè. Rada, o ò morúkọ ẹ kó tọ́jú òun ṣòṣì ó ti borúkọ jẹ́ ó ti bà gbogbo ìgbésí ayé ẹ jẹ́ kó wá di kí wà tẹni tí ò wá ṣe eré orí ìtàgé rí kẹ máa ṣe ṣó kẹjọ wà báyìí kó jẹ́ pé ọ̀dọ̀ ẹni tí ò ń ṣe olórí <laughs> tí ò ń ṣe sẹlíbírìtì ibẹ̀ náà máa tò sí orí pò kì í ṣe sẹlíbù orí pa ti porúkọ ẹ̀dà àti sọ di jálajàla ọjọ́ tí wo tèmi bá ti bá yànjà tó bá tó ti tán ọjọ́ tí mo ti èètì ẹ padà nígbà tí mo lọ Nàìjíríà mo wà lálàgbọn olórí ibú ẹ̀ sọpọ̀ bá ń bọ̀ bàbá ọba bàbá ọba ò ṣe wá bá mi kí tiẹ̀ má ta má gbé sí life ṣe má bú mo ti mí ni ẹ̀ mo ti rẹrú ẹ̀ wọ́n ní sákòrò police station yẹn mo ní èmi èmi máa sá fún Lizzy Anjorin màá sá fún bàbá kíngì àbí bàbá kún ìdẹ ni èmi kò lè wá bá mi náà ẹni tó ti jórí ẹja títí ẹ ti ta ẹni tó máa máa jẹun làwọn àna àbí kí lorúkọ ẹ tó máa máa jẹun tó máa sọ ọ̀pá aṣọ bíi mẹ́rin tó máa sọ sí lọ́rùn kó má bàa já tọ́ sára kò lè wọ wáìtì kó jẹun wọ́n máa sọ aṣọ ọmọ ọlọ́run ni kó má bàa já tọ́ sára kí lorúkọ làwọn ànílé aláró tó máa bá mi lálàgbọ́n Lizzy o mọ̀yàn o lẹ́nu gbàgbé òṣà àwọn tó ti gbóògbó ẹgbóná yẹn wò ó ṣé tí wọ́n ti lẹ̀ wọ́n kéré sáwọn táwa mọ̀ òkè lókè tó bá ń gbọ́ lókè lókè ibi tó pin sí pátápátá ṣó ò ya wèrè àwọn wo ló ń fọlọ́pàá alẹ̀ mọ́ bó ṣe wà yẹn kò ní ẹ̀mí kankan tó ń pè ní ìdáríjì ta ló tiẹ̀ ń tọrọ ìdáríjì lọ́wọ́ ẹ̀ gan ta ló ṣẹ̀ òun ò dẹ̀ ṣẹ̀yàn rí wọ́n wá ń bó òun adébísí o ìyá kìíní gbàgbé òṣì gbogbo yẹn ò jẹ́ wá mọ́ ìdọ́ǹtẹ̀ lórí social media gbogbo ọwọ́ tó fẹ́ máa lò fún wa yẹn ọwọ́ tá a ti lò fúnra wa ni ó tiẹ̀ ti sún wa gan àárí rò mọ́ àárí lò mọ́ àlò mọ́ kò wọlé kò jẹ wá kò jẹ wá kò wọlé padà adébísí tó bá yà wá gbé fọ́tò mọ́mì mi wá o <laughs> wàá gbé fọ́tò mọ́mì mi wá very soon very soon very soon wàá gbé fọ́tò mọ́mì mi wá o but kó tó gbé ti mọ́mì mi wá o tí ní o máa gbé ti ìyá Fọlá àti bàbá Fọlá gbé wá ìgbà yẹn lára yá mú ẹ ní búlì ìgbà yẹn la máa rí ibi díù pẹ̀lú ẹ dáadáa fọlágun á díù pẹ̀lú ẹ fọlá ta lẹ́nu jù ẹ lọ kó ṣì sọnù o ò lè ṣe ṣó kí fọlá ṣe ṣó kó tiẹ̀ bọ́ sórí péjì boss lady báyìí ayé á nǹkan tó fẹ́ sọ torí lady yẹn try fún ẹ kí ló dé kí ló ń fọ́kè wọ́ rẹ kó ṣì dànù lọ get life tí ó bá ṣe pé ní tó bá yẹ pé lóòótọ́ ló lówó á jẹ́ pé egbògi olóró yẹn ló ń gbé torí ò ní bísínẹ́sì tó ń ṣe gbogbo ojú wèrè tó ń pawó yẹn aráyé ti rí tàgé ọrùn ẹ fíútà ló ń lò òṣì ló ń ṣe tó mọ̀ ìyá àbàdàn kò parọ́ mu ẹ wọ́n láwọn wá sí ṣọ́ọ̀bù ẹ fíútà ló ń lò táàgì ti bà gbogbo ọrùn ẹ jẹ́ ọjọ́ tí kámẹ́rà ṣe mistake àmọ́ bóyá ò rántí ìtàn nǹkan tó yẹ kó tàn ní àárín gbogbo táàgì ọrùn ẹni kírìmù ojú wèrè wo ló pawó òfun rẹ nísinmi wàá tún máa lo máa wú wàá máa lo yọ̀dí wàá tún máa swim wàá tún máa dé pampasì níbi tó tún ń swim wàá máa wọ̀ dí àwa ní proof everything lọ́wọ́ tá máa gbé síta fún ẹni sórí ẹ yí ni kí ló ń ṣe ẹ́ lọ fún rẹ́ǹsì mi máa wúkọ́ léèyàn fi ń lólé ayé àwọn tó ní kàn bẹ́ẹ̀ rà á gan nígbà tó wà lamẹ́ríkà ó dìídì kò ní ó ṣàárọ̀ o kó má yẹn tó ń purọ́ ọmọ ẹ̀ ó wà lamẹ́ríkà ó dìídì ń bẹ̀yàn nàìjíríà kan lọ bẹ́ẹ̀ ra yọ̀dí ni ẹ̀ mọ́ tébìlẹ̀tì kan báyìí tó máa ń dàbí ráìsì báyìí tó máa jẹ́ kéèyàn sanra ò fúnra ẹ nísinmi ló ṣe ń wárú nǹkan bẹ́ẹ̀ yẹn kiri orí mi ìsanra mi ìdẹ̀ wáyé ọ̀dì kiri kí mo ẹ́ fi ṣe èmi máa lòògùn kan tó máa lọ àfẹ́ ti àwọn ọlọ́run má jẹ́ èmi tí mo láìka ara mi bí nǹkan mi tó bá slim gan fírẹ lọ́kàn balẹ̀ wàá máa dán ara yára ẹ̀ wọ́n á mọ̀ pọ́n rẹ̀ yàn èwo ni rádaràda wàá sánmọ́jú wàá sánmọ́jú ni kò tó lè lò gbà kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe bí stargate náà ṣe support ẹ títí títí tí náà àfìgbà tó tẹ́ lọ́wọ́ ẹni yẹn náà kí ló ń ṣe ẹ náà kí ló ń ṣe ẹ mo rántí ìgbà tí stargate ní ẹ má bullizi mọ́ enough is enough ó tẹ́ ó padà tẹ́ náà ni ìwọ náà ló kọ́kọ́ tẹ́. ìwọ ìgbé òru yìí ìgbé òru ìgbé ọ̀gànjọ́ òru Lizzy ìgbé òru igúnnugún tí ń jẹbọ lóríta go and get a life fọlá ti jù ẹ lọ o ti gbọkọ lọ́wọ́ ẹ ò tún nísinmi fọlá nísinmi fọlá nísinmi lọ́wọ́ lórí tiktok ẹ ó nísinmi kò dé pampers kò lo nǹkan kan adọ́rìjínà mọ́ ó nísinmi fáyé ẹ lọ get a life òun á sọ pé o fẹ́ gbé bá ìyẹn ló tiẹ̀ bí mínú jù òun máa gbé bàbá òun máa gbé ìyẹ́ wà búlì ni ẹ́ búlì ni ẹ́ wèrè búlì ni ẹ́ búlì ni ẹ́ tó bá yí ọwọ́ burúkú ẹ̀ yẹn tó yí dúró sọ́dọ̀ ẹni tó máa ń búlì kinní kan ní òbò kan yẹn tó bá yí ọwọ́ ẹ̀ wá bí wàá jẹ ṣége ìyá àwọn wo lòun halẹ̀ mọ́ àwọn wo ló ń sẹ́kẹ́ o máa dín pẹ̀lú wọn wọn ò ní wò wọn ò ní kí ló kàn wá pẹ̀lú gbogbo rádaràda yẹn ṣọ́rọ̀ ló ń sọ ń gbòòrò ẹnu wo nírọ̀ yìí ìgbà tóun bẹ́ni tóun bá jà mi ẹ̀ dárókè èèyàn èèyàn kan má ní mo gbéyàn kan mọ́ra tóun bẹ́ni tó kọ́kọ́ ń bá jàjà mo sọ fáwọn èèyàn bíi mẹ́ta nínú ilé mo sọ fún pé Lizzy ń pa fó irọ́ ó pa but kò ń ṣe nǹkan kò ń ṣe ẹjọ́ kò ń ṣe kéèsì mi tí mo fẹ́ dá sí i torí ìgbà tèmi àti ẹ náà bá ṣe ó ń bú Lizzy ó kéré sí Lizzy ó ń ṣe kinní kan so tiwọn náà kò kọ ayé mi ó ń pa tó bá sọ ọ̀rọ̀ twenty wà láàyè tán bá bá ro eighteen ń bẹ irọ́ ni two yẹn ìyẹn ló fẹ́ẹ́ jó tọ́ eighteen tó kù nínú twenty irọ́ ni ó parọ́ kú àwọn wo ló ní kó mówó wá kó má bàa bo ẹ kó san five five hundred thousand ó ṣe gbé proof ẹ̀ síta gbé proof ẹ̀ síta ibi tó ti ní orí kọ̀ọ̀kan nínú fámìlì ẹ lọ san fá five hundred thousand lọ gbé proof ọlọ́run fẹ́ fi ẹsẹ̀ ẹlẹ́yà ní orí gbogbo àṣírí ẹ bó ṣe tú gbogbo iṣẹ́ ògbégbégbéṣẹ́ láti tó bá wẹ́n tó ń fún gist lover lọ́wọ́ gbọ̀wọ́gàn máa wà ń bẹ̀ o gbé títí títí o gbéṣẹ́ láti o gbé títí títí o gbé ti sùúrùtù kí ni problem ẹ na only you waka come na only you be pikin na only you o gbọ́kọ̀ ò nísinmi ò ráyé ẹ yẹ wo time ó gbọ́kọ náà ò nísinmi bí Lateef ṣe wà yẹn á ti máa blame rẹ̀ kó kúkú jókòó sẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ ó wá sọ pé ó wá ò rí ibi tó ná owó láwa náà tó ná o fẹ́ jẹ́ o fẹ́ jẹ́ ń bẹ o fẹ́ gbà wò ó wá yí ẹ lójoojúmọ́ àwa ló fẹ́ máa bú ṣé wo ò ní bàbá ni làwọn ò ní bàbá ò ní ìyá ni. Lawan, tí wọ́n bá lọ gbé bàbá fọlá ìyá fọlá tó lọ gbé fún wèrè tó nu fẹ́ tó fẹ́ ẹ ṣé wo ò ní bàbá lawan ò ní ìyá àbí kí ni mí ni rubbish ṣó náà kò mọ̀ ṣe rádaràda ló ń sọ àwọn tó bá ń woṣú ẹ̀gán wò pé kí ló ń sọ bàbá ẹ ló kù ń sìn fọlá bàbá ẹ ń jẹ kinní kan ìyá ẹ ló kù ìyá ẹ ń jẹ kinní kan ṣọ́rọ̀ nìyẹn kí ló ń tẹ́ lára bẹ́ẹ̀ ni ọ̀nàra ló ń ta Lizzy kí ló ń ta lára ṣe bọ́ọ̀dù ẹ̀ lọ́kọ́ wà kó mọ́kọ kó jókòó náà òun gan ló yẹ kó máa gbádùn kó máa ṣàkọ kí ló dé tí ò wá nísinmi irú ẹ̀ ló fẹ́ máa lẹ̀ mọ́ boss lady àwọn flagging team ó tiẹ̀ wá ní life gbogbo àwọn tó kójọ náà wọ́n kún sọ̀rọ̀ ẹnu gúrúùpù náà ni títí tó fi lùsì àlùjò nígbà tó ń bẹ́ mi sọ̀rọ̀ mo sọ fún ẹ pé má ṣe ṣó má ṣe ṣó èèyàn tó bá nífẹ̀ẹ́ èèyàn ó máa bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún tó bá parọ́ wà láì tí ì máa gbé proof síta ẹ pè mí lọ́mọ àlè mo ní má ṣe ṣó wá yí ẹ lóde show of shame ibi tẹ́ni tó ń bá ṣe ṣó tí boss lady ti ń ka three thousand ó ka one thousand one thousand ó tún dín sí ó dín ó dín dín dín dín ó dín sí five something kó tó stop show tó ṣe yìí kémi tó sùn o torí ẹ tún ṣe mí kí n tó jí. ibi tí wọ́n ti ń dín pẹ̀lú ẹ̀ gan kò já wá bẹ́ẹ̀ yẹn go and get a life ẹni dẹ̀ pẹ́ tó wọ́n pẹ́ tó wọ́n tún pè ẹ́ lálàájá wọ́n pẹ́ ẹ tó o ṣáà lórí ẹ báyìí kò kí ń jẹran àfi kó máa jẹ pọ̀nmọ́ awọ ẹran ló ń jẹ kò kí ń jẹran gidi kò ń jẹ tán ẹran. mo ń bọ̀ ok. a máa sọ ẹ wọ́n sọ mọ́gẹ́jì wọ́n lọ sílùú òyìnbó ó jẹ́ wàá bú èmi dáadáa kó o ṣàlàyé bí mo ṣe délùú òyìnbó bí ìwọ náà ṣe ń fàyàwọ́ kiri kíná tí ń pè tó ṣe ń fàyàwọ́ tó lọ fólè tán dárúkọ olè tó fẹ́ tó ń fàyàwọ́ lọ́nà ọkùtọ́nu kiri níranu má lọ mójútó ọmọ ẹ tó wà lamẹ́ríkà kórílẹ̀ gidi gbé kó má gbọ́dọ̀ èèyàn mọ́ kó má ṣiṣẹ́ láfíríkà ṣọ́ọ̀bù mọ́ ọmọ olówó ó máa ń lọ sí skul lu òyìnbó ni ọmọ olówó wọ́n ń lọ skul òyìnbó ni wàá wá máa ṣépè fáwọn wo àwọn wo ló ń ṣépè fún stop èpè tó ń ṣẹ́ tó roná mọ nínú ilé yẹn stop ẹ̀ ó lè ṣe pé kankan fọmọ fọlá kò ṣe kò jọ torí téèyàn bá ní ìdí ẹ̀pù ó di dandan kó sọ̀rọ̀ pé òun ní ìdí ẹ̀pù aláṣejù ni ẹ bẹ́ẹ̀ ló ń pariwo Gistlover Gistlover Gistlover Gistlover Gistlover ó rí tẹ̀lẹ̀ ni ó rí bí Gistlover ṣe ṣiṣẹ́ tẹ̀lẹ̀ gbogbo Nàìjíríà ló bú tẹ̀lẹ̀ gbogbo àgbáyé ló bú tẹ̀lẹ̀ títí àti fọlá èèyàn mélòó ló ṣe ṣóò fún ẹ boss lady ṣe ṣóò fún ẹ ẹni tó ń bú tó ń pè ló lórí kinní kan ó ṣe ṣóò fún ẹ ìyẹn sábọ́ọ̀dù yẹn gan tó tó jẹ́ ọ̀tẹ̀ ilé ni ó ń gbèjẹ èmi gan mo gbèjẹ ń gbà yẹn so kí ló wá fẹ́ no kí ló fẹ́ ti tẹ̀lẹ̀ ṣé mi gbèjà tẹ̀lẹ̀ ni ṣé mi gbèjẹ ni gbogbo wa pátápátá la bú tẹ̀lẹ̀ náà ìtẹ̀lẹ́ ṣàtúnṣe kò pọ́jọ́ kẹta inú gbogbo wa yọ sí i a gidi ni kò jọ làwọn òun tí ìjórí ẹja òun tí máa dé òun tí máa sọ aṣọ ọmọ ọlọ́run kò tó jẹun òun tí máa fẹ́ gbà fún lóúnjẹ kò tí ì sùn sílẹ̀ kíyàwó ẹ̀ máa ṣe iṣẹ́ orí burúkú kó máa ṣépele lórí kórí ẹ̀ gbàbọ̀dẹ̀ mọ́lẹ̀ go and get a life ò ní ronú ò lójú tì ò ní ojú tó ń tì. ò ní ojú tó ń tì ságẹ̀ yẹn náà support ẹ̀ ni so kí ló fẹ́ wo ti tẹ̀lẹ̀ bó ṣe gbóná tó ìyàwó ẹ̀ náà sọ̀rọ̀ náà ìyàwó ẹ̀ gbójú síta wọ́n record ẹ̀ kí nìyẹn go viral wọ́n dìídì mú ọ̀tọ̀ ìyàwó ẹ̀ lọ́lẹ́ ọ̀lọ́ ṣe surprise fún wọ́n fún Quran wọ́n fún lówó ìtẹ̀lẹ̀ dẹ̀ change kò pọ̀jọ́ rárá kò pọ̀ṣù wo báyé ìtẹ̀lẹ̀ ṣe wá ń dà ìtẹ̀lẹ̀ wá dẹni tán lọ ń gbé polówó fún ó ti wá ń gbowó ti ń polówó ọjà ó di nǹkan méjì wọ́n gbé góòdù fún ẹ ó tún ti ń bó níṣẹ́ ṣe kan polówó báyìí tí mo tún rí wọlé ni ayé ẹ̀ dá torí pé ó ṣẹ̀ṣẹ̀ ó tètè ṣe àtúnṣe ọlọ́run dẹ̀ máa gbádùn rẹ̀ ẹ wo lédè tó sunkún dáadáa yẹn ìyẹn náà ẹ jẹ́ kí n fi ràn yín tó sunkún pé kánjọ kán dáríjì tẹ̀lẹ̀. mi ò lékun lápá tí mo lè fi já. ẹ jẹ́ kí n sáré fi ràn yín kí n tó máa lọ tó bá yẹ pé mo love ẹ mo máa ẹ wò ẹ jẹ́ ń lò ẹ ẹ wo léèdì yẹn tó sunkún yẹn wò ẹ wò ọ̀rẹ́ ẹ̀tẹ̀lẹ̀ ni ẹ wò ṣẹ́ẹ̀rì ọmọ ọ̀tẹ̀lẹ̀ rẹ o ó ti lọ síbẹ̀ ṣẹ́ẹ̀tìrì <laughs> ṣẹ́ẹ̀tìrì ó máa ṣẹ́ẹ̀rì eléyìí jọ tẹ̀lẹ̀ dáadáa ṣẹ́ẹ̀tìrì ṣẹ́ẹ̀tìrì léèdì ló sunkún gan pé kán jọ kán dáríjì tẹ̀lẹ̀ àtúnṣe máa wà ṣẹ́ẹ̀tìrì àwọn twins ṣẹ́ẹ̀tẹ̀rẹ̀ àwọn twins ṣó ti rí ṣó ti rí ìwọ máa jẹ́lọ́sì pọ̀ sí ṣọ́ọ̀bù fúnfọlá wọn ṣoore fúnfọlá ò nísinmi ṣó fẹ́ kó kú ni. ṣórí ìtẹ̀lé ṣàtúnṣe àwọn ọ̀rẹ́ náà ń ṣàtúnṣe ṣó ti rí wo bí náà ọmọ yẹn ṣe ń dùn wo bí ni wọ́n ṣe ń dùn títí yẹn ẹ̀rá àtúnṣe kankan ṣe ẹ tún fọlọ́pàá ẹ tún fi hàn alẹ̀ kiri àbó ò sọ fún mi. ó ṣe títí títí àwọn ọ̀rẹ́ Fọláwọn ló ń gbé wọn ṣètò rà sọ̀rọ̀ síta ó lọ gbé ó lọ fọlọ́pàá gbé ọ̀rẹ́ Fọlá tó ní wọ́n máa Ọlọ́run ló ní kọ́ má ríbi tó wà ó ṣàfẹ́ fọwọ́ ọlá gba lójú ṣá ọwọ́ òfò ọwọ́ gbígbẹ kí ló ń ṣe kí ló ń ṣe ẹni tó ń bá jà yẹn náà irọ́ ló pọ̀ jù a kò fẹ́ dá sí ni torí ìgbà tiẹ̀ náà wọ́n support ẹni ìgbà tí wọn à lè máa dá sí pé à ń gbèjè èèyàn òun la ṣe dákẹ́ òòrọ́jọ́ ti máa ṣe ṣóògan mo ta sẹ́yìn méjèèjì ni kó má lọ rò pé mo fẹ́ máa gbèjẹ kórè ẹ má lọ wú ju ṣapẹ́ lọ mi ò lè gbèjẹ mi ò láì mi ò kó ẹ̀jẹ̀ mi ò lè bẹ́ẹ̀ ṣe Lizzy tó bá lòun fún Fọlá lówó ẹ lọ yí owó yẹn wò dáadáa o Lizzy máa ń ṣe fake ó máa ń ṣe fake statement of account mi mọ bó ṣe rí ṣe wàláì I swear to God who made me tí n bá purọ́ mọ́ àárọ̀ làwà yìí ah, mo ti pẹ́ ń bí dé o tó bá lóun fún fọlá lówó ẹni kó gbé èyí tó orúkọ fọlá wà kó bá wa post ẹ síta ká calculate ẹ̀ka meye tó jẹ́ ẹni kó gbé síta irọ́ ti pọ̀ jù ó ṣe fúru àwa ìrí jẹ́jẹ́ mi mo jókòó tó ná o fẹ́ sẹ́ndí one million sé mi mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ nà ẹnu pọ̀ ẹnu yẹn làlùjọ fi sá lọ fún nǹkan tó bá lè ṣe ò ṣe gbẹnu dákẹ́ kó gbẹ́nu kó padlock ẹnu ẹ kó gbé dákẹ́ ẹ ẹ believe pé wèrè ilé lọ gbé ó dẹ̀ fún mi ní receipt kóun ti send owó mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹni tó ní account ó lóun ò rí owó ó tún send another one ẹni yẹn lóun ò rówó ó tún send another one ẹni yẹn lóun ò rówó èmi wá wò pé ṣé ẹni yẹn gangan ẹni yìí ò ṣèyàn bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé èmi ti send wọn owó tí mo gbà lórí Facebook ìgbà kan bóyá wọ́n one million inú account? ẹ mo send ẹ sí náà mo ti send two million èyí tó ju bẹ́ẹ̀ lọ ó ṣe wá jẹ́ orí ìwèrè yìí lẹ́ni yẹn ti wá fẹ́ máa ṣe ségesège ìgbà tó yá lẹ́ni ẹ má bínú àríkẹ́ ló ṣe mistake mo ní pọ̀tọ́ àríkẹ́ bá ṣe mistake ibo lẹ ti wá ń rí receipt tẹ̀ ń send sí mi ibo lẹ ń rí so tó bá print anything pé àwọn ta mọ́tò àwọn ta lé tó ní làwánú ta lé ó ta mọ́tò pé wá gbowó fún Fọlá ẹni kó bá wa proof ẹ̀ kó post ẹ̀ kó má fi ràn bó ṣe fi ràn lánàá yẹn ẹni kó post ẹ̀ ká calculate ká minus ká plus is equal what èló ló fẹ́ fún nígbà tó gbọ́kọ̀ ẹ̀ ó yẹ kó fún lódìndí ilé kó fi mọ́tò tẹ̀lé fún ni torí ojú ọkọ̀ gbà lọ́wọ́ ẹ̀ ó gbé kókó dání gbà yẹn nonsense wọn sọ sọ sọ sọ sọ ò jẹ́ kí bọ̀bọ̀ yẹn change bọ̀bọ̀ yẹn ó nífẹ̀ẹ́ fọlá ó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ ò jẹ́ kó change ó jẹ́ kó máa béèrè DNA test káàkiri káàkiri àdúgbò DNA test tí ó béèrè nígbà tá a rí wọn nu fọ́tò tọ́jọ́ ń ṣe fàájì tọ́jọ́ wà ní ibodè kí náà porúkọ ibẹ̀ yẹn tó ti ń ṣe shopping Nàìjíríà yẹn mm, kí tiẹ̀ lórúkọ àwọn ah no no no no no èyí tó tiẹ̀ Shoprite wọ́n jọ wà ń bẹ̀ ó gbọ́mọ ẹ̀ dání wọ́n jọ jókòó níbi tó ti ń ṣe ìṣèkó mọ́ ọmọ ìwọ ò tí ì sí nínú story yẹn gbà yẹn ó dénú story yẹn ó dénú ilé yẹn ó dẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́ ó dẹ̀ ń béèrè DNA test what is your problem fuck off jata máa ń sọ̀rọ̀ bọ́ta kò ṣépè sí pé mi bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ibi tó ti jẹ̀bi pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ó ló yẹ kó rí bẹ́ẹ̀ torí pé wọ́n ló ṣe agbẹnusọ fún ó ṣe lè máa ṣàgbẹnusọ fún ó ṣe lè má gbẹnusọ ṣé dìdìrín ní làwánù ni ó dẹ̀ sáré ṣépè lánàá boss lady ó dẹ̀ ń ṣépè ó ti ń ṣépè ó ń ṣépè ó ń ṣépè èpè ó lè jẹ́ wá èpè ó ràn wá tó bá ṣe wèrèwèrè máa ṣí ẹni a máa tì kábọ̀ ẹ lórí bí mo ṣe pẹ́ tó yìí wà láì eight thirty mi ìwúrọ̀ dúró ń bí ẹ̀ṣẹ̀ ni tí ó bá ṣe ọpẹ́lọpẹ́ màmá àgbàlagbà kan màmá ọlọ́gbọ́n tán lóye kan tí mo rò mọ́ ẹ lára ìgbà tí mo ti dé láti nàìjíríà mo ti fẹ́ ṣe ṣóò fún ẹ àti bíga àǹtí mi kan ìgbà tí mo ti dé láti nàìjíríà ni mo ti fẹ́ ṣe ṣóò fún ẹ pé ṣé o ya wèrè ni èmi padà bọ̀ nàìjíríà very soon kó má dàá fónírọ́ tó o bá gbé mi lẹ̀ ní kẹjà airport kò ní yẹ ìwọ ọmọ àlè tó ń búyàn tó ní kán máa bù ẹ wọn máa fọlọ́pàá alẹ̀ káàkiri ṣó ṣì èrè ṣó fẹ́ ṣẹjọ́ kú ni ẹ lọ kóòtù ẹ lọ gbá ìwọ wà lórí social media ó joyè ọ̀gá búlì ẹni tó bímọ fọkọ ẹ tó bá lé náà òun fọlọ́pàá òun fọlọ́pàá wá kiri ni ṣeṣeṣeṣe ẹ tún wà lọlé tó ń gbé tẹ́lẹ̀ ọlọ́run ló ní kó ti kúrò ń bẹ̀ ẹ tún lẹ máa dúró dè kó wá kẹrù kò tún kẹ ó yà rọra fi yín sílẹ̀ ó yà gbà kámú kí ló tún fẹ́ ibi tó ya wèrèdè èèyàn tó kọ́mẹ́ǹtì lásán tó jọ̀rẹ̀ fọlá ó lọ́ọ́ mú lórí kinní ẹ̀ wọ́n sọ pé máa tírèsì ẹ̀ bóyá àwọn áká àbí kí náà máa ń pè wọ́n yẹn bóyá àwọn náà fẹ́ ṣe ni ọlọ́run ló mọ̀ kọ́ máa make sure pé wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ get àwọn ẹni yẹn. bẹ́ẹ̀ nípa àwọn tó máa ń track ṣé nǹkan tó wá fowó ẹ̀ ṣe láyé nìyẹn òṣìranù ẹlẹ́lẹ́yà èmi ló wá ń fọlọ́pàá alẹ̀ mọ́ mo wà Nàìjíríà ọ̀tọ̀ lẹni tó sọ pé òun competition fún mi ìwọ náà wá sọ pé bàbá bàbá bàbá bàbá ọba kan bọ̀ wá bẹ́ mi ó ṣe jẹ́ kó wá máa ní lọ́jọ́ tó ti bí òun òun ò ṣe ẹ̀sìn tó yẹn rí béèrè lọ́wọ́ ẹ̀ tájọ wá station gan tó competition mò ń bá pò ni mò ń bá pò ó sún àwọn ọlọ́pàá ó sún àwọn ọlọ́pàá wọ́n ní kí ló dé kí ló ṣẹ̀yìn méjèèjì mo ní no ẹ lè ní dákẹ́ torí pé òun ló wá ṣe kinní kan kó sọ̀rọ̀ kí n má má sọ tèmi ó sọ ẹyọkọ mò ń sọ mẹ́jọ padà ọjọ́ yẹn wà láìtàláì Lateef á sọ pé òun ò ṣe ẹ̀sìn tó tó yẹn rí máa wọ máa wọ túrútúrú máa dẹ́ make sure pé mo tún fídíò ẹ̀ máa lè fi proof lórí social media máa wọ burúkú àbí kò fẹ́ yẹ làwọn àánú ni máa wọ burúkú ó ń bọ̀ lálágbọ̀n kíákíá mo ti pe dáàdi mi tó wà lamẹ́ríkà pé ah wọ́n máa ní Lizzy náà máa ní pé kinní kan wọ́n ní ó sọ pé òun ti rìpọ́ọ̀tù kò ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ rìpọ́ọ̀tù òun ti rìpọ́ọ̀tù tẹ́lẹ̀ ṣóòṣì èrè ni bó ṣe sọ náà nìyẹn pé ẹ òun ti yọ orúkọ boss lady kúrò lórúkọ àwọn tóun ti rìpọ́ọ̀tù òun ti yọ orúkọ ìyá àbàdàn kúrò àwọn mélòó ló wá fẹ́ rìpọ́ọ̀tù fẹ́ ìṣẹ́jọ́ kù ni fuck off get a life kò sẹ́ni tó rí tiẹ̀ rò lọ fúnra ẹ nísinmi enough is enough àwa tá a wà lórí franca gan kò lè tó yìí lọ lára wa a má tá a bá jà tó bá yẹrẹ jà oníkálukú máa dákẹ́ tó mú nǹkan míì ṣe ni kí ló dé táyé lè koko bí ojú ẹja ta ló fẹ́ sọ pé orun ẹ sí boss lady nsìn ṣèbó néèyàn kan lórun ẹsẹ̀ sábọ́ọ̀dù ni ṣèbó néèyàn kan lórun ẹsẹ̀ sábọ́ọ̀dù ẹni tó pẹ̀lú olóbo promo ṣèbó lóun lórun ẹ tó ní o gbọ́dọ̀ dákẹ́ fún kò dín pẹ̀lú ẹ ta ló tún run ẹ ní ta ló tún rán ẹ sí tàǹsìn tàbá wí tán wà máa parọ́ ẹ monetization kan monetization tó ti wà kan kó tó lọ kọlù wọn ẹni tó tó tó tó tó lòun dúró tiẹ̀ yẹn kò nífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ wàláì kò ní jẹ́ kórúkọ ẹ bàjẹ́ tó tó yìí tó máa ti advice ẹ pé kò stop orúkọ ẹ ti bàjẹ́ ó ti dìdàkudà Lizzy wọ́ọ́ tí ò lè ṣe fíìmù kí n lọ wò ó owó náírà bẹ́ àbówó wèrè yẹn mi ò wo mo fọlọ́ọ̀ṣẹ́ lẹ́rìí mi ò wo mi ìfẹ́ wò mi ò wo àwọn tó sọ fún lọ́jọ́ kìíní àná pé indomie tó fi kerosene sè àwọn nìyẹn o wọn ní àlàáfíà wọn ń gbádùn ojoojúmọ́ náà náà ń yayọ̀ gbàlà ìwọ ojoojúmọ́ ló ń ké lórí social media wàá ṣe show wàá bọ́ta padà wàá ṣe show ìgbàwó gan ni ọmọ ọba yẹn ló fi ní táìmù fún cream náà ló tún fi ń gbọ́ ọmọ yẹn lára cream ó ti búra fún tán kí ni problem ẹ̀ o ti bóra fún tán ṣé tó bá bóra fún tọmọ yẹn bá dúdú bí kóró ẹ ṣiṣẹ́ kò ní fine o ti bóra fọmọ yẹn tán o ní time láti tọ́jú ẹ láti take care kó jẹ balanced diet kó jẹ oríṣiríṣi àwọn oúnjẹ tó tó máa ṣara lóore o ráyè. one minute wo wo àwọn ọmọ ilé ìbí ni wọ́n ṣe ń dùn ìwọ ló ní múnú ọmọ fọlá ọ̀tọ̀ lẹ́ni tó múnú ọmọ yẹn dùn ọ̀tọ̀ lẹ́ni tó múnú ọmọ inú Fọlá àtàwọn ọmọ ẹ̀ dùn ṣó o ti rí ṣó rí tẹ̀lẹ̀ ṣó rí páyé tẹ̀lẹ̀ máa dáa ṣó o ti rí ṣó o ti rí ayé tẹ̀lẹ̀ máa dáa ṣó o ti rí ṣó o ti rí ẹ̀ṣẹ̀ ojú obìnrin yẹn gan ti yàtọ̀ ṣó o ti rí ṣó o ti rí o ti rí ilé yẹn máa tó change ẹ̀ fún wọn ṣó o ti rí ọmọ ìtẹ̀tù ti fáìn sí i òun ni mo ti wò pé nínú àwọn tẹ́lẹ̀ <laughs> ọlọ́run dáríjì mi ó tún ti fine sí <laughs> oh my god ṣé o ti rí ilé ìjọdá di ẹwà jẹ ṣé o ti rí ṣé o rí ṣé o rí twins ṣé o ti rí àwọn twins ó máa bínú fọlá kù ni ẹ jẹ́ máa lọ ẹ̀yìn tèmi a tún máa padà wá mi ò ráyè ó dàbọ̀. <laughs> It is far better than uh, láti orí ẹja ìtẹ̀lẹ̀ yóò dáa fún ẹ púpọ̀ ọlọ́run aráyé ti yọ́nú sí ẹ ọlọ́run gan ti yọ́nú sí ẹ wàláì kò lè bàjẹ́ fún ẹ mọ́ kò sóbìnrin tó lórí tiẹ̀ àwọn tó wà pẹ̀lú àwọn obìnrin tó wà pẹ̀lú wọn bẹ sòótọ́ ọ̀rọ̀ pé yáyáyá ṣàtúnṣe kíákíákíá ẹlòmíì máa ń ṣe nǹkan máa rò pé nǹkan tóun ṣe ó dáa bóyá ayé ẹ ṣe òun but àwọn ayé jẹ́ kó mọ̀ pé no no way ó dẹ̀ change lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa jèrè ọmọ á dàgbà tó bá ń sìkì lóòótọ́ tẹ́lẹ̀ àlàáfíà ti dé fún báyìí wàláì àlàáfíà ti dé fún àlàáfíà ó ti dé fún kò ní máa tọ hospital kan bọ́ sí kan mọ́ ó máa ná àlàáfíà ó máa láyọ̀ ẹ̀yin bàbá òṣì tó kù tán ti forí ẹja dè mọ́lẹ̀ tán ti fi kayamasa àbí ẹ má bínú èmi ò mọ̀ ni kí náà ti ń pè ayamasa àbí <laughs> kí náà ti nǹkan tó máa ń fi sára yẹn kí náà máa ń pè táwọn obìnrin máa ń lò fọkùnrin tó máa fi ń dè wọ́n mọ́lẹ̀ wọ́n ti fi dè wọ́n mọ́lẹ̀ wọ́n fi dé ìtẹ̀lẹ̀ mọ́lẹ̀ ìtẹ̀lẹ̀ God bless you God bless you God bless you Fọlágo ò gbójú síta kò gbé ojú ẹ̀ síta ṣe ṣóòfún làwọn ìyàwó ìtẹ̀lẹ̀ gbé ojú síta báyìí pẹ̀lú Quran ó búra ó dín pẹ̀lú bọ̀bọ̀ yẹn ó dín bọ́ǹkì kan tó sọ ó go viral kí ni Fọlá ṣe fún ẹ kí ló ṣe fún ẹ kó ṣì lọ enough is enough já gbọ́ràn jọ ó dàbọ̀ jàre ṣẹ́gun.